The reality of heaven and earth. Ìpolówó ọmọ rẹ̀ àtẹ̀wọ̀ páàkì. Ìyẹn wípé ọ̀rọ̀ rere dájú, ọ̀rọ̀ àbáàdì náà ṣe kéde. Èwo ló dá kéèyàn wọ́n lọ bẹ̀? Òkè lórúkọ Jésù bẹ̀rẹ̀ àlọ́. Ṣùgbọ́n ó pè fún iṣẹ́, ó pè fún kí oníkálukú ṣe ohun tó tọ́ ẹ̀kọ́ tí ó wà bẹ́ẹ̀ ni wípé ìran ńlá ṣàfihàn ìkan nínú àwọn lẹ́yìn tí àpòstù Jésù àpòstòlì Jésù agbègbè Jòhánù wọn láti rán ti ìbẹ̀rẹ̀ ayé yìí nípa tìjọba Ọlọ́run yìí àfihàn bàbá yìí dáradára èmi náà gbàdúrà Ọlọ́run tó sí lójú kó sí ojú rẹ kó sí ojú tèmi ẹgbẹ́ eléyìí tó bá ní àwọn kankan tí ìlú ọ̀gbọ̀gbọ̀ ó ní ẹ̀pẹ́nu àti parí dáradára òun ní rẹ ọlọ́run tí mo rí praise God mi ò rí tọ̀rọ̀ àbára ṣùgbọ́n mo rí tìjọba ọlọ́run tó ó ràn mí lọ́wọ́ láti lè borí ìdí láti lè farada kó tó lè wá sójú ọ̀nà torí mo rí kò ṣeé ṣàpèjúwe nineteen eighty seven. 130 something years ago, right? Huh? About six or have you? You Ìgbò kọrin. Wọ́n rò pé kí ló dẹ̀ gbèmí kù. Mi ò rẹ̀ tí ì ṣègbéyàwó. Ṣùgbọ́n mo wà ní kọ́ọ̀ṣì. ní àwọn máa ń jowú wọn ni bí a dàbí ẹgbẹ́ kò balẹ̀ kán wà lọ ọkùnrin èkejì mi lè léwu. ó ní ìyàwó rẹ sọ pé kọ́ ọ̀nà báyìí sí àbíkìtì ẹ̀mí ọ̀rẹ́ tó jẹ́ pé kíkútikú ló máa kó ibẹ̀ yẹn dára àbò fẹ́ lọ. praise God. bẹ́ẹ̀ni bàbá ìgbà wà lórí ọ̀tá yìí á dàbí ẹgbẹ́ kíkan gbé mi kíkan lọ kábàárì mi mọ́ kí n lọ sọ́run. Bàbá ẹ̀sìn nìkan wà bí màá máa gbàdúrà máa da máa sọ̀kú. Lọ máa máa gbàdúrà máa máa kọrin máa máa sọ̀kú máa kò ló fà sí di bí mo ṣe bí mo ṣe ń gbàdúrà kéèké lọ bẹ́ẹ̀. Kò sí nǹkan mi o, ojú mo rí mi o. And I don't think about my mother, I don't think about my wife, I don't think about my children. I don't even think about you. That be I tell you ìgbàlẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ gbàmí máa ṣe bí ẹni kékeré kékeré láti ẹ̀ka kámẹ́rì lọ. kò sí ìkàmí yìí ṣe ń gbé ẹ̀sùn tó jẹ́ bàbá tó gbé ṣùgbọ́n tí mo rí yẹ ó parí ọkàn mi fà sí ọ̀rọ̀. ẹ̀rọ ìgbẹ́pà ẹ̀rọ ìgbàgbọ́ sọ̀rọ̀ ìlẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀rọ ìgbàgbọ́ orí Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìjọba lọ́rùn, ó tó stage that has to stand up here sí wípé this is what. Bàbá yẹn sọ wípé. rẹ̀ pé ní ah, bàbá mi ṣe ìrànlọ́pà nígbà wo oníbàbá rẹ̀ wọ́n mú ìyàwó àwọn lọ́bẹ̀ afẹ́fà yìí sọ̀rọ̀ wọ́n ní ọ̀sán àdáwọ̀ padà lọ́bẹ̀ wọn kì í tó ẹtì mọ́ níjọ́ kìí ẹ̀fọ́ ọmọ tí ó pariwo ní nǹkan o tàbí kẹ̀kẹ́ síta ó tó serious business ló ṣe fẹ́ tọ́ ọmọ tó bá pariwo ẹ bá gbé síta àyè àrẹ nìyí ó twenty ìjọ tó ti ka thousands tí wọ́n ní thirty two thousands at least wọ́n tó ṣe ká gbọ́dọ̀ ó lè wọ́n sọ pé bàbá ẹ̀sùn kọ́ kí ló ń ṣẹlẹ̀ pé à ń tó òṣìṣẹ́ ni ó náà tẹ̀lé wá débẹ̀ mọ́mì ń kọ́ ó sọ pé mọ́mì ti lọ jọ́ọ̀sì kúkú sí i. àṣírí ayé pátápátá. Náà àwọn méje tó fún lórí ìyàrá yóò fẹ́ o. Wọ́n bímọ. Méje. Tó bá tiẹ̀ ta àtàkọ́kọ́, tó lè gbọ́ mẹ́ láàyè kó wá gba tìkejì. Wọ́n bẹ̀rù gbàgbọ́ ibi tí nǹkan bàjẹ́ dé làwọn yìí reality of heaven and hell ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ọ̀rọ̀ àbáyé wọn lò ọ̀pọ̀lọpọ̀ wọn church kò mọ̀ pé ìjọba ọlọ́run náà kì í ṣe gbogbo pásítọ̀ tó mọ̀ pé ìjọba ọlọ́run náà tó bá ìjọba ọlọ́run náà kò sì kí ni seven lórí lọ́wọ́ kan ìṣe àtìlẹ́ òbí ṣe oníkàlùkù ìjọba ọlọ́run náà ṣèbí ẹ àwọn títí wọn ò lóyún wá kọ́. ìbànújẹ́ ni things are happening. wọ́n ní ìfẹ́nìmọ̀ members wọn lọ́jọ́ kan ìyàwó wọn kàn gba fóònù nọ́mbà ẹ̀ wá fóònù ẹ̀ bùrọ̀lá bẹ́ẹ̀ ni wọn kàn gba fóònù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní prọfẹ̀tì méje lórí fóònù prophet one prophet two prophet three prophet seven. Ẹ́ eh? so wòlíì méje ló ní yàtọ̀ sí ẹni tí mò ń wà sófò. Ìwọ́n tó ń kiri kiri wọ́n máa rẹ̀ lọ́wọ́ àbáyé kìí ṣètò. Torí òun ní sòótọ́ tí kò sọ fún ẹni tó bá lọ. I'm just telling you to wọ́n dàbí wọ́n fi ìran wọ́n fi pa tọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọ́n ní wọ́n tó stéèjì ká arákùnrin wa sọ lọ for about six months kò wá tọ́jú torí prophet délé ó sọ̀tọ̀ tòun ó sọ̀tọ̀ ẹ̀ tí ó dẹ́kọ̀ ẹ̀ tí ó so wọ́n lẹ́gbẹ̀ẹ́ náà wá sọ fún pé lọ́ọ́ sọ fún ó ní ọ̀sẹ̀ méjì kó palẹ̀ ní ẹ̀kọ́ kò lè gbúlà ọlọ́run lọ́ba arákùnrin ẹ̀mọ́ lọ́rùn wá sọ pé palẹ̀ ní ẹ̀kọ́ kò ó kù ɔmatusige ɔwɔ stɔt ɔwɔ adaka ɔwɔ kɔmɛsɔn ɔwɔ ama ɔwɔ abɛrɛ ɛdi ọjọ́ kẹsàn ló kù ọjọ́ kẹsàn tó tó padà wá mo ti dé àásà tó ṣe òrùlá mo bá bà kò wá kiri tó rí nínú bíbélì yìí. dìde ń sìn. Sakadeli pastors. Àwọn tó fẹ́ jẹun. Àwọn tó sọ tó sọ Kìrìsìtẹ́nì di ìjẹ́ tó dẹ̀. Ẹ ẹ ẹ̀yin bẹ́ẹ̀ tàn. Ìjọ ló sọ fún di òwúrọ̀. Ayé ẹni mi pé kí ló rí láì gbogbo tí mo gbà fún ọ tí mo kí mo rí. Ókè màá rí nǹkan. Àwọn náà sì rí nǹkan náà. Wọ́n wà dẹ̀rù dẹ̀ lórí. Ṣé mo rí kéèké kú káwọ́ nígbà tó ń bẹ̀ sí náà? In eh, fact, wọ́n já sí o pátá ìlú ló máa dùn. Eh, kí lẹ́ ṣe? Mi tí ì jẹ́ kí bàbá bá sọ̀rọ̀. Tàbí má bàbá sọ̀rọ̀. Eh, ẹ ṣàtẹ̀sẹ̀ tí àwọn àlọ́ àwọn àti ẹ̀rùjẹ́ ló máa gbọ̀ kí. Ìwọ́n tó bá wà níbi tá a ti ń tò títọ́ ọ̀rọ̀ náà tó tún yà lé kiri. Àdá ti ti kù mí kẹ̀kẹ́. Ẹ̀kọ́ ni mo Kí ló ń wá kiri? Òòrì Jésù bíi jẹ́ mo fi nǹkan mí lọ. arákùnrin bàbá tó wà sí yẹn wọ́n ní skul wọ́n wá gba skul wá gba fóònù rẹ̀ ọ̀pọ̀ ìgbàgbọ́ wọ́n wá fún ní fóònù yẹn nígbà tó wá fún ní fóònù yẹn wọ́n wọ̀ pé ó ti dá fóònù padà sí pé pírísípà àwọn àtìyàwó wọn wá tíráàtù lọ sí UK ọmọ gbòòrò yìí ó wá lọ sílé wọn ó lọ já sílé ó jálẹ̀ kù ó wọ̀ ọ́nú lé ó wá kúrò kiri. ó ní àwọn tó wà ní UK lẹ́kọ̀ọ́ pé nǹkan ti ṣẹlẹ̀ dábí wọn ọmọ tá a sì sí fóònù ẹ̀ ó ti lọ jáde lé o ó ní gbogbo yàrá àti tìyàwó ló fọ́ pépà kẹ̀kẹ́ lórí ẹ̀yọ kan. ó ló sọ pé praise God nínú àbíkílẹ̀ praise God thank God táwọn bá mẹ́bàá mẹ́rù má ṣe ṣe kiri bẹ́ẹ̀ ṣe rí ohun tó ń gbẹ́kẹ̀lé mi rẹ̀ mo dúpẹ́ torí pé mi ò sí ń bẹ̀ ẹ̀yin ló wà bẹ́ẹ̀ tí ẹ bá mi tó yẹ láàbù. heaven is real àwọn ọmọ mi ti dé hell is real which one are you going for? yeah ó dára lọ́sọ̀ pé heaven ṣùgbọ́n ìwà àti ṣe é wá ló máa sọ kí táwọn lọ. méjèèjì ní òkodoro ìjọba ọlọ́run wà ọ̀rọ̀ àbáàdì sí wa ẹ káàbọ̀ o ẹ máa wọlé pẹ̀lú o ẹ má ẹ má gọ̀dọ̀ ẹ̀mú pásítọ̀ yín o bí a sọ bẹ́ẹ̀ pé kò ní í ṣe nǹkan tó ṣe nǹkan wa lójú o ni mò ń ṣe o praise God ẹ kàn máa dúpẹ́ bí ẹ bá lórúkọ Jésù ò fún yín ẹni tó bá ti bínú pé mo pẹ́ mi ò ní fún lórí communion ẹ kú oríire. Heaven is real. Hell is real. àwọn yòókù kọ́ ẹ tó bá dẹ̀ sákò níjọba Ọlọ́run yóò wọ̀ wọ̀ àbá ohun tí mo fi ń wàásù ìjọba oníkọ̀ bá ti parí bá oníkọ̀ mílíọ̀nù kò sí wàásù oníkọ̀ mílíọ̀nù àlùyà rẹ̀ lò. ẹ tó bá ti ń sá fún ara olúwa tó lóò ṣe tán fún kí ni ò ṣe tán fún kò ṣe tán fún ìjọba ọlọ́run kí ló ṣe tán fún ó tán fún ọ̀rọ̀ bàbá that is it. bó o bá ṣe tán fún ìkan ó tán fún kejì no neutral ground ọtọ bá fi lè sí ara rẹ kó o gba olúwa kó o lè sí ara rẹ kó o dé ìjọba ọlọ́run. ohunkóhun fóònù téèyàn ṣe ní kọ̀ọ̀kan tí ò bá fi ilẹ̀ ọ̀rọ̀ àgbáàdì ló máa dáadé sí a ò ní fọwọ́ bọ òtítọ́ torí bí bẹ́ẹ̀ sọ pé òtítọ́ ni ọ̀rọ̀ náà ó yẹ fún pé Jésù kìí ṣiṣẹ́ kíni láti ṣe kíni láti gba ẹlẹ́sẹ̀ là nínú èyí tí mo jẹ́. ẹ̀yin èèyàn mi revelation náà là ń gbé yẹ̀wò verse twenty one the reality of hell and heaven. bí a ṣe wà yìí gbogbo àgbáyé à ń gbọ́ òórùn méjì àwọn kan gbọ́ òórùn ìjọba ọlọ́run ó súnmọ́ wọn lójoojúmọ́ àwọn kan gbọ́ òórùn àbáàbì ìjọ ọ̀rọ̀ àbáàbì ó ṣe kíni ó súnmọ́ wọn lójoojúmọ́ òtítọ́ nìyẹn shall you we it? be. of it? Listen to me. Mo ní mo láìkí bàbá yẹn is like pé ohun tó wà náà mi ló wà náà ẹ̀. Bí ẹ̀rù ikú ò bá wọn. Bí tó bá ti ń bẹ̀rù ikú ẹ̀bọ́n wà lẹ́rù. Àwọn tó ṣe ti ká has to stand up pé this is what I like to hear. Ìwọ tẹ́lu kú bá ń bà lọ́wọ́lọ́wọ́ sí pé òfin ẹ̀kú làwọn. Nǹkan ṣe ọ́. I'm telling you the truth hàn ah, ilẹ̀ tí mo fẹ́ rà mo fẹ́ kọ́ ni àfààní tó máa ń tètè kan lọ. lọ́wọ́ mi tí mo gbà mọ́tò yẹn mo gbọ́dọ̀ rà à ń sọ̀rọ̀ ìjọba lọ́rùn ló sọ̀rọ̀ lóko. mo ní ìyàwó ẹ̀gbọ́n mi ní pé kí Jésù má ti dé abẹ́ ẹ̀kọ́ táwọn ṣègbéyàwó tàbí yóò táwọn ṣègbéyàwó báwọn yòókù tí jésù bá ti dé báyìí do you understand that a sunday school teacher in our church. kì í ṣe pé wọ́n mo wà bẹ́ẹ̀ gbogbo báyìí ìkan náà àgbà àbúrò mi kan náà kí jésù bá ti dé ìyàwó ní kí jésù dé ọkọ ní kí jésù báyìí dé àwọn ọmọ tí mo bí mo fẹ́ sígbà fún wọn. hello. Praise God, somebody. Are you learning me? òní oníbàwọ̀ ní ti bí òṣì jẹ́ òtí ti yí padà náà nìyẹn ojoojúmọ́ ní ẹ̀lómi ìyẹn ìjọba ọlọ́run ádùúlẹ̀ átúlò ẹ̀rọ àpáàdé átúwọ̀ adá ọ̀dà ẹ̀rọ àpáàdé ọ̀dà jẹ́ ìdúlẹ̀ jẹ́ tó yẹ ìjọba náà òní yẹ̀ yẹ̀ kó ó jẹ kóòlù orí ó gbé jésù lọ kù orí jésù wò lọ àbí jésù orí kan ẹ dàmí ló bí jésù bí èso bá lè jẹ́ kí jésù orí kan ta ni ó ní rí kan. ló sista mi wọ́n fẹ́ kan ló wọ́ méètì mi ní sẹ́kìlì àsìkò ọdún ọjọ́ mi ìdó ọmọ débẹ̀ ayédò òkè ayédò ìsàlẹ̀ ayédò ṣùgbọ́n ọdún bíbẹ̀ rẹ̀ ayé tó nù yìí ìkorò ló máa gbẹ̀yìn ẹ̀ ayé arìnrìn mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àdájọ́ ìṣáájú ti kọjá lọ òkú kò sì sí mọ́ ayé máa kọjá lọ o àti gbogbo ìfẹ́kùfẹ́ yóò ṣe kí ni mo sì rí èmi ni ìyàwó ǹjẹ́ àṣẹ ọlọ́sọ̀ báyìí sí àṣẹ mi náà lọ́sọ̀ báyìí. ti kú a máa ka ọjọ́ amẹ́kọ̀ la máa ka ọjọ́ la máa gbàdúrà gbogbo tó kù tẹ́lẹ̀ máa ṣe orí ìgbéyàwó ẹ̀ ní ibẹ̀ lọ́kẹ́ bá wò. Praise God. Where last are you thinking about this Jesus coming down to take you home? Balóru. Ìwọ lọ́kọ ìwọ ni ìyàwó tá a múra sílẹ̀. Bóòdù ẹ̀rọ ló kàn pé Jesus When are you coming for me? Olóòtí ìdàgbà ló fi ronú bẹ́ẹ̀. creating the pattern words of God ordinary parents ó sì kó mi báyìí mi ò rí mi ò mọ̀ pé mo rí nǹkan I'm telling you the truth. èmi kan náà nìkan ló kù ẹbí kan ló dẹ̀ ń tọ́ àlàyé sí o ordinary parents mi ò rí nǹkan kan I'm telling you torí mi ò fẹ́ rí. Kí ni o ti rí rí? Àmọ́ Thank God for your grace. Something is motivating me. Are you hearing me? I may be small. It's going to motivate you. kò ṣe sì jáde lójú ní ìrànlọ́ lọ́wọ́ ló bí nǹkan ṣe lọ yìí èèyàn nínú ló là mọ̀sán lọ́rùn ló fẹ́ sá máa ṣe mí. Frescão. má jẹ kó kó kó gba ìjọba náà lọ́wọ́ ẹ̀ torí díẹ̀ ló kù díẹ̀ ló kù rántí onígbàgbọ́ bàbá yẹn onígbàgbọ́ máa rọ́jú láti gbàgbé orí yẹn rọ́jú díẹ̀ ló kù rọ́jú rọ́jú. Ah! sì wípé kíyèsí mo sọ gbogbo ní ọ̀tún ó sì fi ìwé kọ̀wé rẹ̀ nítorí ọ̀rọ̀ wò ní òdodo àti òtítọ́ ni wọ́n ibi tó wà lè lélẹ́yìn ó kẹ́kẹ́ ìtẹ̀síwájú ní ẹ̀kẹ́ ìbájú ẹsẹ̀ kẹjọ kábàá lọ lé wa ó sì wí fún mi pé ó parí èmi ní alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òfin èmi ò sì fi omi fún ẹni tí òun fẹ́ gbẹ láti orísun omi yìí lọ́fẹ̀ẹ́ ibẹ̀ ni kò dúró dé o lọ́fẹ̀ẹ́ kò sóhun kankan lọ́fẹ̀ẹ́ bí ṣùgbọ́n lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí ẹni tó bá ṣe kí ni mi ò gbọ́ ẹ ẹni tó bá ṣẹ́gun yóò ṣe kí ni kò ní yóò jogún nǹkan wọ̀nyí. èmi ò sì máa jẹ ọlọ́run rẹ̀ òun sì jẹ ọlọ́run rẹ̀ òun sì jẹ ọlọ́run kì í ṣe ọlọ́run wa èmi ò jẹ ọlọ́run rẹ̀. àwọn ọlọ́run àwọn àwọn àwọn tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí àṣírí bàbá yẹn ò bá tú a lè mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run hello kì í ṣe àwọn méje yẹn ló jẹ́ ká ṣe ó ti ń ṣe tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá wà lóòjọ́ tó ń bá yín ṣàṣẹ ṣàṣẹ tó ṣe ń pa mọ́ra èèyàn burúkú ni ó yọ wíkẹ̀ very very wicked. praise God. ọkọ ìránṣẹ́ ọlọ́run tó kú bàbá yìí ni ó lè ṣe bẹ̀rẹ̀ sí fún ọmọ ìjọ ìyá bó ṣe yá ìbẹ̀rẹ̀ ọmọ ìjọ ọmọ ìjọ ìyàwó general masa general masa kú ìyàwó bàbá bẹ̀rẹ̀ sí bí àwọn ọmọ ìjọ lọ́kùnrin wọ́n sọ̀rọ̀ wọn ló ti má rí nígbà mẹ́ta nítorí pé ọ̀pẹ kú. lẹ́wọ̀n mọ̀ hello mo pè ọ́ máa lọ tún máa lè máa ronú ibi tó ń jogún ẹ pẹ̀lẹ́ ìyá ọmọ àti bẹ́ẹ̀ parí praise God ẹ jẹ́ ká ẹsẹ̀ ìkẹjọ tá a ti parí ṣùgbọ́n àwọn ọjọ́ àwọn aláìgbàgbọ́. praise God. Àwọn wo? Àwọn jó the fearful. Hìn hìn hìn mi ò lè wá ṣọ́ọ̀ṣì báyìí, mi ò lè ṣe gbá báyìí, mi ò lè ṣe. When it comes to the things of the kingdom, you are fearful. Nígbà tó bá tẹ̀sí ayé, you are you are having strength. Àwọn jó the cowardly ones. Àwọn tí ò ṣe tẹ́lá ti stand for the truth. Àwọn tí ò lè fi ọwọ́ Jésù gbóyà. Pray, Lord, I'm ready to die for you. Praise God. Àwọn ojó, àwọn aláìgbàgbọ́, àti ẹni ìríra, abominable, àti apààyàn, kò sáàyè mọ́ láti túmọ̀ ẹ̀ lónìí. Mo lè padà síbẹ̀ ẹjọ́ mẹ́jọ. Kódà lè fi ṣe bá Kristo. Praise God. Àti àgbèrè, àwọn sexual men lọ́ra àwọn tí ò lè control sexual urge wọn àtọkùnrin àtọbìnrin whatever you can control is controlling you are you hearing me o lè dá mi lọ ọgbọ́n tó wà lẹ ṣàkóso ẹ òun ló ṣàkóso ẹ òun tó bá lẹ ṣàkóso ẹ ibi tó wù ló lè darí ẹ sí. You must be in control. You understand? tuntɔkɔ àwọn sábẹ lẹbi there are some people ọ̀nà ẹ̀ma yẹ kó jì ṣùgbọ́n náà wò lè separate ọmọ ọmọ ìyàwó kí àṣírí má bàa tú ìrírí àti ìmọ̀sọ̀ fún yìí orí ọjọ́ tó bá ṣèṣe ìrìn àjò lọ lóyìnbó oṣù mẹ́fà ọmọ ìlú ètò ìgbàlè I'm telling you reality. You be able to control your appetite. What you are pressing, what you are eating. I'm telling you the truth. Mo mo fi yọ́nà ọlọ́run bẹ̀ ọ́. Kọ̀ tí òun tí òun lè jẹ́ kó dé ìjọba ọlọ́run. Ìgbà mélòó ló kù? Ìgbà mélòó ló ṣe kí ni? Ìgbà mélòó ló kù? I'm sorry to use mama bọ́lá rẹ̀. Àmì ìgbà bọ́lá ọ̀tẹ́lẹ̀. Ní pásítọ̀ ló wà pẹ̀lú ìjọba. Àmì ìpásítọ̀ yẹ́ tó sójú ẹ̀kọ́ wọ́n gbàgbà kó dáa pọ̀ tí ìmọ̀ àgbàṣọ lẹ́yìn tó dára tó fi dé ìjọba lọ́wọ́ àmì fẹ́lẹ̀ o. Control your appetite. Control it. ẹlòmí ìwọ́n tó bá tún bí sẹ́ẹ̀sì ló fi ṣègbéyàwó kò lè dé ìjọba lọ́wọ́ orí òun ṣẹ̀ṣẹ̀ kíyàwó ìlú sí ìjọba oṣù kan oṣù méjì oṣù mẹ́ta lè wàhálà tó ìbá sọ fẹ́ẹ́ fi dàrí àwọn kan tó máa dàbí wà pọ̀ ìjọ àwọn kan sì wà ní ìjọ iṣẹ́ tí ètò ìrìn àjò wá sí ìjọ kò ní wí nǹkan ẹ tó ti fẹ́ gba kò tẹ́lẹ̀ ìyàwó bàbá délé bàbá adébóyè ìyàwó bàbá adébóyè ọ̀dà fún ẹni tọ́lá ọ̀rọ̀ mi lọ́wọ́ délé lé àti kọjá àyè wa lónìí abẹ́ẹ̀kọ́ ara ìlú wa lókùtà pé wọ́n á lò ní díẹ̀ wọ́n á yà á lò tèmi lò ohun tó bá ní òní jẹ́ kó lọ sí ìjọba lọ orí kó dojú kọ kó gbógun ti ara rẹ táwọn orí kó gbógun ti ẹ̀hẹ́ ọ̀tá tó burú jù tó lè kó bá mi olójú wájú yìí kì í ṣe ìyàwó mi praise the lord kò sẹ́ni tí ò lè dẹ́sẹ̀ bá ti wọ̀ kò sẹ́ni tí ò lè jà nínú wọn ṣùgbọ́n ìwọ ló sọ pé ò ṣe kéde ó jáde ìyàwó mi ò sí ilé ìgbà tó bèrè kàgbé mọ́ kò sí ilé àṣírí òbí ẹ̀lẹ̀ tú èmi lókè èmi nísàlẹ̀ òun nìkan lókè adẹ̀ tí géètì láwọ̀ kùtù géètì wà títì nílé mi náà gbé bàmí ti bá lóbìnrin ẹ̀ sì máa ń wò pé ọmọ yìí bá ti pàtẹ jẹ́ ṣíṣì àti sábẹ́ ẹsẹ̀ tó ń wé lọ́wọ́ mélòó mélòó mélòó. Forget about it. <laughs> Ah, Adéle lórúkọ Jésù. Mi ò gbàdúrà. Káwá sọ fún ọlọ́dúnrún méjì péré ní olúwa. Kí ló wà nínú ayé mi? Jésù láti ṣe àtẹ̀tò láti pa ìbáṣepọ̀ ẹ̀mí àtọ́lọ́run jẹ́. Olúwa jẹ́ lóṣù ẹ̀gbọ́n orúkọ Jésù ẹ̀gbàdúrà. Ọlọ́run tí ló wà nínú ayé jẹ́ bí kẹ́kẹ́ kẹ́kẹ́. Kí èso fẹ́ fi ṣe àtẹ̀tò láti wọnú ayé mi wá láti pa ìbáṣepọ̀ ẹ̀mí àtọ́lọ́wọ́ jẹ́ Jésù bá mi dárun nínú aláàárọ̀ yìí kì í ṣe gbogbo èèyàn ló lè gbàdúrà yẹn ẹni wọn fẹ́ dé ìjọba Ọlọ́run ni kì í ṣe gbogbo èèyàn torí kì í ṣe gbogbo àwọn tó tẹ̀lé Jésù ló dé ìjọba rẹ̀ àwọn méjìlá àwọn kan bàbá yẹn ọmọ Ọlọ́run ṣùgbọ́n mo kẹ́ láàárọ̀ yìí Ọlọ́run lẹ̀mí mímọ́ torí ẹ̀rí mi mi bà á jẹ́ orí mi mú má jọ wọnú ayé mi má jọ ra àyè má jọ ra àyè Jesus.